وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا اما بعد نيتي يتوكل الله سيأشي الشيخ صلاة على محمد صلى الله عليه وسلم أمدوا الله وعلى آله النبي صلى الله عليه وسلم àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà ìṣẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìpele alùpùpù. àwọn gẹ́gẹ́ bí ìjókòó tí a máa ń jókòó ní gẹ́gẹ́ àkókò yìí lè tẹ̀sí ìdáàbò náà. وبيان كلام الله èyí a máa ń tòkó láti fi ṣàlàyé ọ̀nà ọlọ́mọba wa fún wa fi ṣe àkọ́kọ́ tí a ń pè ní ìjòkó tafsir àti ká fi ṣe àlàyé nípa àwọn ọ̀rọ̀ tó ń bẹ nínú ọ̀rọ̀ lọ́wọ́ eléyìí tí a bá ọ̀rọ̀ débi Suratul Fatiha tá a tẹ̀sẹ̀ mú àyà alákọ̀ọ́kọ́ àyà ilé kejì òun náà làbá máa wá gbé ẹ̀wù ní ọjọ́ ọ̀sẹ̀ ní ibi nílá àmọ́ nítorí irúfẹ́ àkókò tá a wà yìí yóò dáa kí a ṣe àlàyé fúnra wa ṣẹ́ńsílẹ̀ nípa pàtàkì àwọn ọjọ́ tá a mú lọ́wọ́ ẹ̀ àti àwọn ọjọ́ mélòó kan tó dájú wá tó sì pàtàkì fún mùsùlùmí kó máa pàtàkì àwọn ọjọ́ náà oṣù tí a wà nínú ẹ̀ o <clears throat> ní oṣù tá ń pè ní ṣaharulahi almuharram ṣaharulahi almuharram àkọ́kọ́ ni pé ní gbogbo oṣù tá a mọ̀ nínú islam oṣù oṣù kan tá a ń ká lẹ́mí pè ní ṣaharulá àyàfi oṣù tá a wà nínú ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé oṣù ọlọ́run sóṣù tá a wà yìí àti oṣù ọlọ́run gbogbo ọjọ́ alẹ́ ọlọ́run ọba ló dáa gbogbo oṣù ayé ọlọ́wọ́ ọba náà ló ní amáwọn ìgbàgbọ́ ló ń pàtàkì níwájú ọlọ́run ìjọra wọn lọ. ìyẹn ló fa làbẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam làbẹ́bí sọ kama fi hadithi kama fi sahih Muslim min hadithi Abi Hurayrah radiyallahu ta'ala anhu. anabi ni abudul siya ni ba'da Ramadan shahrullahi al-muharram. ó ní àwọ̀ tí o tún lọ́lá ju wọn lọ lọ́run lẹ́yìn pé èèyàn gbàwọ̀ kan nínú oṣù Ramadan Ona náà làwọn tá a bá gbà nínú oṣù ọlọ́run tá a pè ní àlùmọ́hàbọ̀ eléyìí tọ́ka pé oṣù yìí oṣù ńlá ni oṣù yìí sì rèé oṣù tí ó pàtàkì níwájú ọlọ́run ọba wa tààlà òun náà ni oṣù náà jẹ́ ẹni bá ní wà wọn oṣù ńlá ni oṣù tó pàtàkì lè agbọ́dọ̀ wá gbọ́ àwọn àgbọ́yé kan nípa oṣù náà kí làwọn àgbọ́yé yẹn ni oṣù tá a wà nínú ẹ̀ nínú àwọn aṣùgbọ́n olùsọ̀rọ̀ olówà yẹn ni pé àwọn oṣù àbọ̀ tí ọlọ́run bá wá sùhánù wọ̀tá aláṣọ̀rọ̀ nípa wọn nínú Al-Qur'an olùwárí ìnà ìdàtà ṣùgbọ́n ìdà láàyè ìnà àṣàrọ̀ ṣàhàrọ̀ fèkìtì ìlú olùwárí mo ti rà fún wọn lọ́wọ́ oṣù lọ́dọ̀ wọn lọ́wọ́ méjìlá ṣáàjú oṣù ayé tá a náà méjìlá náà ni àmọ́ nǹkan ń tọ́ lọ́wọ́ ọlọ́run wa sọ̀rọ̀ lọ́wọ́ jọlú wa ní pé minha arba'atul hurum ọlọ́run ní àmọ́ àwọn mẹ́rin kan bẹ nínú àwọn oṣù méjì láti ní ọlọ́run ọba lóun ní mo pàtàkì yìí àwọn oṣù mẹ́rin yìí oṣù ìwọ̀ ni wọ́n oṣù ọ̀wọ̀ sì ni wọ́n ìyẹn ní pé àwọn oṣù yẹn ìwà ẹ̀ṣẹ̀ nínú wọn a gbọ́dọ̀ jìnnà sí ju bá a ti ṣe ń jìnnà sí ní gbogbo oṣù tó kù lọ bákan náà irú àwọn oṣù yìí àgbọ̀dọ̀ dédé máa kógunjà ó dà kójà wọn ọ̀tá àní máa dédé kógunjà wọn àyàfi tán bá wá kógunjà wá làwa náà wà á ṣe dìfẹ́ǹsì fúnra wa làwa náà wà á kojú wọn padà pẹ̀lú mọ́pa wa tán torí mùsùlùmí ò gbọ́dọ̀ bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ initiate ogun kẹwàá lẹ́fẹ̀ẹ́ lọ́dọ̀ ìgbà wọn ti fi níjà nítorí pé oṣù yẹn oṣù ọ̀wọ́ ni wọn. adábọ̀wá muhammadu sallallahu alaihi wa ó wá fẹ́ tọ́ka àwọn oṣù mẹ́rin tá a pè ní oṣù ọ̀wọ́ ikọ̀ wa anabi ìsàlẹ̀ sàtún sáré wà wá ìdún fà ó ní mẹ́ta nínú mẹ́rin ó tó tẹ̀léra wọn wà wá ìdún fà àmẹ́yọ kan nù ǹjẹ́ mẹ́ta àwọn ló tó tẹ̀léra wọn ó náà ní zulqa'da wà zulhijja wà shaharu Allahi muharram zulqa'da ó ní tá a máa ń kà ní oṣù kọkànlá nínú oṣù ojú ọ̀rọ̀ zulhijja ó là á máa ń pè lóṣù kejìlá tá a máa ń ṣe hajj nínú ẹ̀ nínú oṣù ojú ọ̀rọ̀ wa shahrullahil àtúnṣù kínní eléyìí tí àwa nínú ẹ̀ yìí kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bọ́jà fún mi àti oníṣẹ́ ìwé ìṣẹ́jú ẹ̀ ilé ìjẹ́ kó mọ̀ pé àtúntò yìí tóbi wọn lọ lẹ́yìn tá wà mọ̀ báyìí ọjọ́ kan tí wọ́n ń bẹ nínú oṣù yìí ó ní ọjọ́ tá à ń pè ní yawmu àṣùrà à ń pè ní ọjọ́ àṣùrà àṣùrà ẹ bá ń pè jẹ́ mọ́ àṣùrà ọjọ́ àṣùrà àwọn bàbá wò pẹ̀lú ọjọ́ àṣùrà kankan náà ní padà sí ọ̀làjú dé láti ní àmọ́ tó gbogbo ẹ̀ bó ti yẹ àṣùrà ọjọ́ kan lọ́jọ́ ìjẹ́. nínú àwọn ọjọ́ tí ń bẹ nínú oṣù muharram ọjọ́ yìí ọjọ́ ni ọjọ́ tó sì létà ni ọjọ́ tá a lè gbàgbé ni nínú ayé ọjọ́ tí ìsìláàmù tó wá bàbàrà tó wá ní ọjọ́ náà ìyẹn ni ọjọ́ àṣùrà ọjọ́ wo ni ọjọ́ àṣùrà ala ìjọ bọ̀rọ̀ àwọn afá ọ̀gbọ̀ngàn yanturu náà àwọn afá bẹ́ẹ̀ lórí náà ní asụrọ ọjọ́ àṣùrọ̀ òun náà ní ọjọ́ kẹwàá nínú oṣù táǹkì ní oṣù gbogbo ọjọ́ tí muharram bá ti lé ọjọ́ kẹwàá rẹ̀ òun là á máa pè ní ọjọ́ ẹ wá rí ọjọ́ kẹwàá yìí ta ló ń lọ lékè láti ọ̀dọ̀ afáwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wa an sahabata ajma'in táwọn ẹ̀gbà wá ìfẹ́ máa júwe pé ọjọ́ aṣúrọ́ pé ọjọ́ kẹsàn-án ni àmọ́ àwọn ọ̀rọ̀ yóò fi bẹ́ẹ̀ lálàáfíà ṣòkó ibùn dọ́dọ̀ abdullahi ibn abba tura tura àwọn àkọọ́lẹ̀ míì tó ń jẹ́ kárí pé abdullahi ibn abbas radiyallahu anhuma wa an òun náà rí kẹwàá òun náà ní ọjọ́ aṣúrọ ọjọ́ aṣúrọ yìí ti wá lálàyé ti ń bẹ lórí ẹ̀ nínú Islam àwọn àkọọ́lẹ̀ àbíká ní ìbálòbí mẹ́rin láàrin tí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ti bá ọjọ́ aṣúrọ lò ìbálò àkọ́kọ́ nígbà tá ànábì ń bẹ ní ìlú anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi náà wà máa ń gba àwẹ̀ yìí nígbà tí bẹ́ẹ̀ nínú maka ipò àkọ́kọ́ nù. ìgbà tá anabi wá kó nínú maka ó wá dé lu madina ìgbà tó dé lu madina muharram wá dé bá àwọn yahudi madina tá à ń pè ní àwọn jíù àwọn tí wọ́n ń kílèmù fọmọlẹ́yìn ànábì wa Mùsá làwọn alayhi salatu wa salam tára yá máa pè ní Mósè lẹ́nu àwọn yìí náà wá máa ń gbá àwẹ̀ ní ọjọ́ Àṣúrà àwọn èèyàn wá sọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa bí àwọn èèyàn bí ìwé èyí ń gbàwẹ̀ Àṣúrà èyí ṣe kílẹ̀ rí tẹ̀bí gbà àwọn afọ ànábì Muhammad sallallahu alaihi wasallam á ní bẹ́ẹ̀ ni àá nítorí pé záàlìkà yawmun anzalallahu fihi Musa min Fir'aun wọ́n ní pé fún àkọọ́lẹ̀ táwọn àwọn rí pé ọjọ́ Àṣúrà ó ní ọjọ́ tí Ọlọ́run ọba kó Musa yọ kúò lọ́wọ́ Fir'aun ó ní ọjọ́ tí Ọlọ́run ọba ní kí Musa ó na ọ̀pá sí odò tí odò sì lanu tí ọ̀nà là ń bẹ tí Musa sì gbanú ọ̀nà yìí kọjá Fir'aun náà náà ráyú ọbẹ̀ olúwa sì ní bí omi ó padé mọ́ òun sì parun wọ́n ní jọ́ náà Musa ti wá yọ ọjọ́ ìkalẹ̀ tí ń mọ̀ ń gbá àwẹ̀ yìí ṣùkúrọ̀ lélá tí ń fi dúpẹ́ bọ́lọ̀ ó ní wà láàánú náà súnmùhù ṣùkúrọ̀ lélá àwa náà tá pera wa lọ́mọlẹ́yìn Musa làwa náà ṣe ń gbà á láti mọ ibi dúpẹ́ bọ́lọ̀ hálà nàbọ̀ Muhammad wa fún wọn lẹ́kùn dé a èmi Muhammad àtàwọn ọmọlẹ́yìn tèmi àwòlà bí Musa minkum èmi gan mo lẹ́tọ̀ọ́ sí Musa jẹ yìí lọ Musa súnmọ́ mi gangan ju ẹ̀yin yìí lọ fasaba anabi bá pàṣẹ káwọn èèyàn mọ gbàwé wa amara náà sọ síra eléyìí tún bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì tí ìbálòpọ̀ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tó fi bá mi ipò kẹta ni pé anabiwa pàṣẹ pé sọ àwẹ̀ aṣúrọ̀ yìí kó tiẹ̀ mọ́jáwé akànfin dúpẹ́ fọ́lọ̀ lórí ti Musa mọ́ bá a ti kírun tó jọ́ràn ẹ̀ àwẹ̀ aṣúrọ̀ yìí òun náà gbọ́dọ̀ máa di ọ̀ràn yàn lórí gbogbo mùsùlùmí eléyìí ni ipò ẹlẹ́ẹ̀kẹta tí àwẹ̀ ọjọ́ aṣúrọ̀ tí ó tún bẹ lórí ẹ̀ àwọn èèyàn sì tẹ̀lé ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ní ọjọ́ táwọn yìí gbogbo mùsùlùmí gbà náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ ní ọjọ́ àṣùrà eléyìí ó jẹ́ ipò ẹlẹ́ẹ̀kẹta nígbà tó wá di pé àwẹ̀ Ramadan tó wá di ọ̀ràn yẹn eléyìí kàmá fi hadith Aisha fi kẹ ẹni Sahih Bukhari Muslim nígbà tó wá di pé àwẹ̀ Ramadan ó wá di ọ̀ràn yẹn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabuwa sọ fáwọn yìí pé man sha'a minkum sama wa man anábìlẹ̀ ní bá wá fẹ́ nu yín kó máa gbà àwẹ̀ aṣọ́rọ́ ẹni tó bá sì wù nínú yín kó máa fílẹ̀ kì í ṣe dandan lórí ẹni kankan mọ́ ìyẹn ló fi wá di pé àwẹ̀ ọjọ́ aṣọ́rọ́ ó wá ń bẹ níbẹ̀ ọ bá gbà á sóríire pọ̀ gbà níwájú ọlọ́run bọ́ ọ bá gbà á ọ̀ níyàtọ̀ jẹ àmóríire táwọn ẹni tó gbà bá ṣe ìwọlé mọ̀ bá ní ìpín bẹ́ẹ̀ ọlọ́mọ sì ní kọlọmọta àmọsíró fáwọn afáàná kálímọ gbà ká lè sórí rere pẹ̀lú àwọn tí wọn sórí rere gbígbà wọjọ aṣọ. hayal marhala tó sáàdì náà ipò ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tí anábùwà muhammad sallallahu alaihi wa sallam tóbi bá wọjọ aṣọ lò ìgbà tí wàá dikọ ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn tí wàá dikọ anábùwà muhammad sallallahu alaihi wa sallam anábì ti pẹ́ ní ìlú madina ó ti lóbi ọdún mẹ́sàn-án tó ti gbẹ́nu lé ìkẹwàá làwọn èèyàn wá sọ fún anábì fèrè anábì àwẹ̀ aṣúrọ́ tó ọmọ ń gbà yìí ẹgbẹ́ bí wọn náà ti mọ̀ pé àwọn yahudi yóò máa lè ṣe kí wọ́n mọ̀ wọn lè mọ̀ gbà á bóò làwa náà ti máa wá bá lò anábùwà muhammad sallallahu alaihi wa sallam ni wọn dà nítorí pé ìlànà ẹ̀sìn ti wá yìí ìlànà ẹ̀sìn wa ni pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni bá ti kọ́ sí ẹni tí wọ́n ti dára wọn ìlànà ìsìláàmù ni pé ajíṣe bí ìsìláàmù làá ń lò. Islam ò ní ṣe bí ẹ̀sìn kankan ajíṣe bí mùsùlùmí láti gbọ́dọ̀ máa ń mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́ sí bàbá ẹni kankan àyè máa fẹ̀sìn wájọ́ tìyẹ̀ ìyẹn làwọn mùsùlùmí àwọn sàhábà náà wá ń sọ bá nẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wa sallam bíbí èyí ń ṣe òun náà mà làwọn Yahudi ṣe ẹ̀ ànágbèwá ni ó dáa kí tiwa wá lè yàtọ̀ ìwé wa sọ̀rọ̀ fẹ́lẹ́ mi ǹjẹ́ kí lọ́rọ̀ náà anábìrìlà ìmbàkìtù ìlà kábìl ó ní ti ń bá ilé tí ń bẹ láyé tí ń fi ń di ọdún tí ń bọ̀ táwọn yìí la àsùnmọ́nà ìyàwó ma sáàtà ìta wàá ṣe ni pé èmi ò wá tún gba ọjọ́ kẹsàn-án mọ́ ọjọ́ kẹwàá ìyẹn ni pé tí n bá ti gbàwé ọjọ́ kẹsàn-án ètò wa gba ọjọ́ kẹwàá lánìyàn pé àwa àtàwọn yẹ̀wúdí àwẹ̀ wa òfin ní jọ ara wọn ìdínú gbogbo ẹ̀sìn tá a bá ti ń ṣe lẹ́nu tí n bá ti ń jọ tàwọn ẹlẹ́sìn míì kẹmọ̀ pé lànà ìsìláàmù kọ́lẹ̀ ń bẹ lórí ẹ̀ ìlànà ìsìláàmù ní pé làkùn dín inú kún wà nílẹ̀ dín a máa ń dúró níbi tiwa ni àyè máa ń fi ìsìláàmù kọ́ṣẹ́ ẹ̀ sẹ́wọ̀n anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ yìí kalẹ̀ kádàrọ̀ ọlọ́run bá wà fẹ́ kú ìyẹn kí ni kádàrá náà ṣé bá nàbì ní bọ́dún lè bá bò láyé náà ní tẹ́lẹ̀ ọdún tá a wá wúlò wá sí bá nàbì láyé tó túmọ̀ sí pé ànábì ò láǹfààní àti gba àwọn ọjọ́ kẹsàn-án àwọn onímọ̀ wa ní pétọ̀ àìsí láyé ànábì ó ní òjì ó bá nítorí kó ti sọ àsọ́lẹ̀ so gbogbo àwa tọ́jọ́ náà bá ti wá ń bá láyé á jẹ́ pé àwa ò máa gba àlìyáwó máa ta àfẹ́ a máa gba ọjọ́ kẹsàn-án a sì tún máa gba ọjọ́ kẹwàá eléyìí ni yóò máa ṣe déédéé pẹ̀lú sunna nebuwa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn lábìrì pé àti dábàá máa gba àwẹ̀ aṣúrọ àti aṣúrọ nìkan kọ́ là á máa gbà á tún máa gba àlìyáwó máa ta àfẹ́ táwọn afáàmọ̀kùn náà ní tààṣùwà sèkó ma jẹ tásùá ìyẹn lọ́jọ́ kẹsàn èkejì ó ma wá jẹ àṣùrọ ìyẹn lọ́jọ́ kẹwàá ọjọ́ méjèèjì la àmọ́ nígbà lákìn tàbí ọjà àhàlù lẹ́yìn àwọn onímọ̀ du ọ̀rọ̀ kan mọ́ra wọn lẹ́nu wọ́n ti fàǹfà lórí ẹ̀ lórí tó dà ǹjẹ́ ọjọ́ méjì yìí nìkan làwọn wá gbà ní àbí ká tiẹ̀ mọ gbà kókó mẹ́ta ìyẹn ni pé ká gba ọjọ́ kẹsàn ká tún gba ọjọ́ kẹwàá ká tún wá gba ọjọ́ ẹlẹ́kọ̀ọ́kànlá náà kó wá jẹ́ pé ọjọ́ mẹ́ta ó là fi gbà wọ̀ ní ọjọ́ àṣùrà anímọ̀ onímọ̀ tí wọ́n níbẹ̀ ni ọjọ́ mẹ́ta yìí ni ká àwa ní kí n dé wọ́n níbẹ̀ nítorí pé àwọn rí àwọn àkọọ́lẹ̀ kan àwọn rí àwọn àhàdìsì kan wọ́n nínú ilé ọjọ́ afáwọ̀ ibn Abbas ó ń júwe fún wa pé àti ká máa gba àwọn ọjọ́ kọkànlá lọ àmọ́ nígbà tí àwọn afáwa tí wọ́n nímọ̀ nípa hadith tí wọ́n tó túbọ̀ hadith yìí dáadáa wọ́n jáde pé hadith eléyìí ti fi ọjọ́ kọkànlá rinlẹ̀ kò fi bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn àti àti èyí tó lálàáfíà tó yanjú tá a lákọ̀ọ́ látọ̀dọ̀ àdébùwà Muhammad sallallahu alaihi wa sallam bí ọjọ́ wa yìí ò bá tiẹ̀ padà dé ba oníparí kó lérí kówó gbọjọ́ kẹsàn-án papọ̀ mọ́ ọjọ́ ẹlẹ́kẹ̀ wa wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ kásẹ̀ kan dúró bí ká lẹ́bi náà dúró sí o ká gba ọjọ́ ẹlẹ́kẹsàn-án ká sì tún gba ọjọ́ kẹwàá náà. amáhárí nínú àwọn àfáà tí ní ó wá lè ṣeéṣe ńgbà mi o ká padà wá gbà á kó ọjọ́ mẹ́ta wọ́n ní kí ló dé wọ́n ní ọjọ́ bá ti pé ọ̀rọ̀ ẹ káló bá fẹ́ bí fàǹfà tiẹ̀ ó fẹ́ bí ìrújú àbíyè méjì tẹ́ ń wo pé àmọ̀ká zolhijja kó fọ́gbọ́n mọ̀ ní àmọ́ mọ̀ ń jọ kóṣù jáde oṣù ò jáde wọn tó bá rí bẹ̀ tẹ́ bá ti níyè méjì báyìí ẹ wá gba ọjọ́ mẹ́ta ń gbà náà ọjọ́ tẹ ẹ bá fẹ́ pè lọ́jọ́ kẹjọ ẹ gbà àwẹ̀ ọjọ́ kẹsàn-án ẹ gbà àwẹ̀ ọjọ́ kẹwàá ẹ fi gbà àwẹ̀ yóò lè jẹ́ pé ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá tí ìsìláàmù làálẹ̀ kò fi nílé kò ní dáhùn ẹ fi lè ṣe rẹ́dí pẹ̀lú al-yawm at-tasi' wal tó bá ti dá wa lójú pé ọjọ́ báyìí la róṣù àbá àti ẹ̀ róṣù rárá ọjọ́ kẹsàn-án àti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni amọ̀fìgbà rẹ̀ gẹ́gẹ́ bí wàá kókó dáwà àsìkò táwà yìí olórí wa ní nàìjíríà tó di lórí àwọn mùsùlùmí alhaji saad abubakar táwọn ará yà mọ̀ pé ní sultan ṣòkòtò èyí tí wọ́n béèrè lẹ̀ fún wa ni pé wọ́n rí oṣù ní ọjọ́ sátọ̀dẹ̀ ìbò lọ tí a tí wọ́n sì ka oṣù zulhijja wọ́n kà fúnfún ọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ ọ̀lú lágbàáyé náà sì ni ti oṣù bẹ́ẹ̀ so ọjọ́ tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run ní muharram ọdún tá a wà náà ọjọ́ sunday ni wọ́n ọjọ́ monday one jẹ́ àná júmọ́ àwọn jẹ́ two sátọ̀dé one jẹ́ àlìyéwòmọ sáàlẹ̀ ni wọ́n ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó dùn àti àtẹ́tà àbámọ́ tájẹ́ẹ̀tì àlìyéwòmọ sáàtẹ̀ wọn àṣẹ abẹ́ tájẹ́ẹ̀tì tásúà àti àsọjọ́ méjì tó dájú kọ wáyé la mọ̀ sọ wo a sọ ọjọ́ àti ọjọ́ tìrì ọjọ́ yóò mọ̀ ọjọ́ súwá ìyẹn ní alẹ́ yóò mọ̀ sáà sáà nàbí ní tóun bá dọ́dún tó ń bọ̀ wọ́n gbà ọjọ́ tíìzé ni ó wà mọ ẹjọ́ ọjọ́ àṣùrà ẹ wá já aṣojú kòkòrò rẹ̀ lágbàá nítorí wá fi lọ́lẹ̀ ó nà lẹ́jọ́ àtẹ̀lé táyẹ káwá ní ẹ ó ṣe kìnnìkan ní ẹ kìnnìkan wọn rí kò dáàbò anáàtì kìnnìkan kìnnìkan ẹ̀dí àdáadáa ọlọ́run ṣèbọ́lọ̀ náà ló ní àtẹ̀lé ní irú ọ̀rọ̀ olóṣùdé ẹjẹ́ àwò tẹ̀lé tó bá déwájú ọlọ́run yóò lọ rèé káwọ́ sẹ́yìn rojọ́ ìwọ mọ́bìyí ń ṣe fíùs torí dáló mi ó dùn ó lé lórí inú ìjẹ́ ìjọ ẹ ṣùgbọ́n ìwọ náà ni ẹ politics ò mọ̀ tó náà gbádùn mọ́ ẹ kíní kò mọ̀ tó ṣe kíní kan mọ́ so nítorí ẹ ẹ àwọn politician náà ń darí òun náà òun náà fẹ́ sọ kíní kan pẹ̀lú ìjọba nàìjíríà ẹ fi ilẹ̀ tó bá déwájú ọlọ́run yóò rojọ́ rẹ̀ èyí tán ní káwọ́ ṣe ni pé káwọ́ ó máa tẹ̀lé sọ́wọ́ mọ̀kùnmi mi ó máa tòṣèlú ibi tó bá lọ òun náà ní káwọ̀ òun lọ ẹ jẹ́ káwọ̀ òun tẹ̀lé e lọ tó bá déwájú ọlọ́run yóò máa lọ́ọ́ yẹjọ́ rẹ̀ kọ́lọ́mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ilé ìjà àjàlá yìí eléyìí ló túmọ̀ sí pé gbogbo àwa tí a bá gba àwọn ọjọ́ aṣọra tọdún yìí a gbọ́dọ̀ gbìyànjú pé ká gbà níjọ mọ́ndé lójú ọjọ́ kẹsàn-án ká sì gbọ́ ọjọ́ tíwìjì ní ọjọ́ ẹlẹ́dẹ̀ wa ìjọ jẹ́ wàá jẹ́ pé bí yóò bá lágbára ọjọ́ méjì ní àpòlẹ́ni àwẹ̀ tó lè gba ọjọ́ aṣúra nìkan tí ṣọjọ́ tí ìdè ìdánimọ̀ yìí bẹ́ẹ̀ ni èèyàn lè gba ọjọ́ aṣúra nìkan bó jẹ́ kí aráwọn onímọ̀ tí wọ́n ní akórira kéèyàn ó gbà nìkan nítorí pé tó o bá ti gba aṣúra nìkan àwẹ̀ rẹ ó ṣe déédéé tàwọn Yẹhudi torí àwọn ló gba àwẹ̀ ìjọ náà kí àmọ́ kó gbájọ́ káṣọ àmọ́ èyí òun yóò bá dáa jùlọ láti ráwọn àfáàmì náà padà fàyè lẹ̀ pé kí káṣọ àbábọ̀ yẹn mọ̀yàn lọ́wọ́ pé hábí àṣà ọjọ́ kọkànlá ta ní àdìsí tó gbé wò lálàáfíà wọ́n lé káfẹ́ kan fi gbà á mọ̀kọ́ yàtọ̀tà lè yẹ ká lè fi yapa sí àwọn ẹlẹ́sìn ní ètò yàtọ̀ sí àwọn àmùsùlùmí. lèdá àlèkà ìlú àjẹkọ̀tò bọ̀dọ̀lá ló jẹ́ sí gbogbo àwa tọ́nà bá la fẹ́ẹ́ fi kòkòrò àwọn èyí ẹjẹ́ àgbìyànjú ká gba both Monday and Tuesday. àbábẹ́yẹ̀wò bá lágbára rẹ̀ kálọ́jọ́ kan náà ló bá lè gbà àmì àrùn kan pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní jẹ́ ẹni bẹ́ẹ̀ gbé láti mọ́ ní ládàá tí ó bá tọ́ àti ládàá rẹ̀ eléyìí tí ó bá yẹ. orí oníwà nínú wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wa nípa àwọn ọjọ́ aṣọ́rọ̀ anábìrin yóò tẹ́sí irú sẹ́nẹ̀tẹ̀ nàmúyà anábìrin lórí odidi àwẹ̀ odidi ọdún kan tá a ti lù sẹ́yìn òun náà láti máa ṣàkóso rẹ̀ tó túmọ̀ sí pé àṣírí ilé ńlá òní àwẹ̀ jẹ́ fún wa tá a gbọ́dọ̀ ṣe ní kòkòrò rẹ̀ wàhùn náà tọ ìfàtà tàwọ̀tàtọ̀húnmá ahlu sunnah wal jamaa'ah àwọn ará méjì kan wà ń bẹ táwọn àfáàsùn náà dúró láàrin wọn kọ́nà sí kó sì ní àdéhùn àwọn tó dúró láàrin wọn ìdí ìsìláàmù sọ fún wa nípa aṣọra ọ̀làrin àmọ́ nùtàn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìtàn Islam ní déédéé ọjọ́ aṣọ́rọ́ ìkan nínú àwọn ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam gbogbo aláàbí wọn gbọ́dọ̀ Hasan àti Hussein gbogbo ara wọn bá ànábì ti fẹ́ràn wọn tó bẹ́ẹ̀ àmọ́ ìgbà ń pè ní Hussein ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oṣù lórí oṣù lórí nínú Islam. àwọn ọ̀rọ̀ yìí wá ń bí ẹjọ́ Hussein ibn Ali radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in òun wá fẹ́ dúró pé ká yanjú ọ̀rọ̀ pẹ̀lú àníyàn tó dáa ó wá kú bó ti ẹ̀jí pa àwọn tó kú nú àwọn sàhábà ìmọ̀ràn tó ń gba Hussein ah, má lọ o ojú báwọn ẹni tó fẹ́ lọ báyìí fi ń ọ̀rọ̀ yìí ó burú kọjá gẹ́gẹ́ bí ọmọ ọmọ ànábì àmọ́jọ́ náà ojú tí ń wo ni pé òun ò gbọ́dọ̀ dáàrin wọn kán wá láwọn òde yẹn afáwa ṣiṣẹ́ níbi níbi tí lọ tán ní kó má lọ tó ní kóun lọ ló lọ ló dáa gbogbo àwọn tó gbogbo wọn lẹni wọn kó pé àkọsí ah, má lọ bí o ibi tí ń ti lọ wọn bá dá àtàwọn wọ̀nyí àwọn aláburú àwọn mùnáfíkì èèyàn àti wọn ti pílánì aburú tí wọn sì fún fẹsẹ̀ lè yàrá lò. àwọn adé àyè nìkan à ń tẹ̀bẹ̀ ní Karbala Karbala yìí àyè yìí ni wọ́n dé bí wọ́n ti sọ̀rọ̀ àti fẹsẹ̀ lè yàrá lò. gbogbo àwọn tóun náà ti kó sẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ aláàfin musta'an kádà ọlọ́wọ́ bá ti kò lórí gbogbo wọn àní lọ́bi ìfọ́síwẹ́wé ọ̀rọ̀ yìí torí àkókò tó kù dání. àbáwá Hussein ibn Ali bí wọ́n ti sọ̀rọ̀ àǹdí rẹ̀ ètò òwe ní kó wọlé ìní iná lọ́ra yìí. kí lẹ́ bẹ́ẹ̀ sí kò mọ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n mú Hussein ibn Ali wọ́n ti di orí rẹ̀ wọlé ọmọ ọmọ àlẹ́bùwà Muhammad ó wá ṣe déédé ọjọ́ àṣùrọ̀ déédé ọjọ́ àṣùrọ̀ ló ṣe nígbà wọn gbé orí ẹ̀ bọ́lẹ̀ tán ariwo bá sọ wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ kó láti ṣe kó láti lè kò sí ṣíṣe kò sáì sí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn kan wá ń bẹ à ń pè wọ́n ní aṣí àti ṣẹ́ni àá ìjọba nàìjíríà náà a mọ̀ wọn nàìjíríà báyìí ẹni tó rẹpírẹ́ǹtì wọn náà ló bu wa mọ̀. àwọn wọ̀nyí ń táwọn ọmọ ń pera wọn ni pé àwọn ń gbára ta fún àwọn mọ̀lẹ́bí ànábì àwọn àlùbẹ̀ àwọn ará alẹ́ ànábì. sọ̀gbà táwọn rí i pé wọ́n ṣe nǹkan àbòsí ìfọ̀ àṣọṣẹ́ ìrìnà àlẹ́ àwọn wá dúró dùn pé á odidi ara alẹ́ ànábì lẹ́pàá yìí irú ọjọ́ yìí àwọn ò ní gbà fọ́jọ́ dùn lájú ìta wọn pé àwọn ọjọ́ ìbànújẹ́ ni ó máa jẹ́ pé kódà aṣúrọ́ tẹ́yìn lẹ́yìn tí wàá wò ní pé bẹ́ẹ̀ mọ́ ó kọ àyè ibi tí wọ́n ti pa alùsè òun làwọn mọ̀ pé kí la kó kọ àyè olú jọ náà Karbala àwọn wa sọ ọjọ́ táwọn pè ní yawmu aṣúrọ́ àwọn wa sọ di yawmu Karbala dìbà dèmí àárọ̀ yìí báyìí wọ́n ti ń ṣe nù o ìjọba dáwọ́lá àbí tó ṣe pé àwọn ṣíà ni wọ́n ń darí ẹ̀ lélẹ̀ dáwọ́lá sí Iran ìjọba Iran ni tí yẹn bá ti dé Iran báyìí wọ́n sì ń sẹlibrétì ọjọ́ táwọn ìní ọjọ́ aṣọ́rọ́ pẹ̀lú bàlújẹ́ tí yẹn bá lórí Google YouTube gbogbo àwọn social media náà sọ kàn tẹ́síbẹ̀ pé Karbala k a r b a l a h àbí a lásán kàn tẹ́bẹ̀ yóò gbóríṣiríṣi àwọn tẹ́mọ́sí dọ́nà wà fún wọn kí láwọn aṣọjọ́ ìlú àwọn aṣọjọ́ lọ́bà nílẹ̀ àwọn ni ó dá ṣe bí wọ́n bẹ́ orí al-Hussein ibn Ali ní ọjọ́ yìí àwọn náà ó wà mọ̀ sí bẹ́ẹ̀ tó bá wá di yóò mú Karbala aládàá ó gbádàá jáde ọlọ́bẹ̀ ó àwọn ọkùnrin wọn lè gbá kọfún àwọn obìnrin ó wà wọ aṣọ dúdú ní ìwọ fáwọn balùwẹ̀ pé wọ́n pa àṣẹ nìyí náà lò àwọn ọkùnrin ká ní wọ́n fún un àwọn míì lè wọ míì nù wọn àwọn míì kò bẹ́ wúlẹ̀ nù wọn ó wàá máa mú ọ̀bẹ tó mú dáadáa wọn sì máa jẹ ara wọn lára wọn ó fi ya ara wọn lára wọn mú àdá wọn ó fi bẹ́ra wọn lára kálukó ẹgbẹ́ eléyìí ó máa fẹ́ sẹ́ni kejì ẹni má dáadáa ní náà ni ó máa sára rẹ̀ ẹni mọ̀bẹ dání náà ni yóò mọ sára rẹ̀ ni yóò mọ lára rẹ lọ́bẹ tí ẹ̀jẹ̀ ò mọ pọ́n kìí ṣe pé lè yí sí àwọn yòókù wo náà kọ́ kálukú ó kóra wọn lọ síbi gbàgbé kálukú ó mọ ṣe tiẹ̀ ndị ẹ mọ rí ẹ̀jẹ̀ tẹ́jú ó mọ lọ tẹ́jú ó mọ bọ̀. àwọn àlejò ló dé ẹ wọ́n ní pé ọjọ́ yìí ni wọ́n gbé orí àyè àtẹ̀sẹ̀ ní tẹ́bá bẹ́ jù yọ ọmọ ọkọ ni orí ara inú yẹ kẹ́ mọ́ bẹ́ tẹ́bá bẹ́ yọ ọ̀pọ̀ sí mi kí ló hàn sára ìlànà ìjọba àti agbádùn kò ẹ̀yin náà máa jó orí ara ìwọ gẹ́gẹ́ jó orí ara rẹ bọ́lẹ̀ àní hàn ẹ̀wọ́ gẹ́gẹ́ lọ tẹ̀lé ìṣe nìyí náà ni àmọ́ àwọn ọmọ yẹ̀yẹ́ mọ̀ pé nígbà tó ń bá jó orí ara òun ò ní rí tọdún tí ń bọ̀ òun ò ní rí ṣe kẹ́rí bá àwọn obìnrin wọn àwọn náà wà wà lọ dúdú wọn máa lọ káàkiri gbóró kọ́lá ilẹ̀ ìlú mi wọ́n lè tún wọn sunkún àrùn ní sunkún bàmíjẹ́ ní nàìjíríà wa iná àwọn yóò náà máa ń ṣe ilé haúsá ní nọ́ọ̀sì rẹ̀ ẹ̀ẹ́dùn ó ṣe ti ṣe ń bọ̀ yìí náà tí ogun ó mọ wọ́de ní wọ́de fáwọn bàmíjẹ́ tó yọ ìwọ̀n pàtó ṣe ní ìyá àná nítorí kọ́dọ̀ aṣọ́ra ló ṣẹlẹ̀ bá a ti wá rí eléyìí àwọn kan náà tún wá dìde à ń pa àwọn yóò ní àwọn àdìnàwó àṣù ẹni bá jẹ́ nọ́ọ̀sì bíi inú ọmọ wa bíi tí má ti ń rí àwọn tá a pè ní ṣíà yìí àwọn àwọn ìlànà ẹ̀sìn tí wọ́n ní pé gbogbo ìdàkejì ṣíà bá ti ṣe làwọn fẹ́ mọ́ ṣe ń gbà wọ́n ṣe bẹ́yìn fẹ́ sọ di ìbànújẹ́ yẹn àwa ni àwa ó wà á sọ di ọjọ́ ìdùnnú ọjọ́ táwọn ó mọ jẹ táwọn ó mọ mu táwọn ó mọ yó làwọn sọjọ́ náà ìyí òun ló bí nǹkan tó sàn délẹ̀ Yorùbá wa náà àti ká pàkíyèsí àwọn bàbá wa tá a máa ń pe ọjọ́ aṣúra ní ọjọ́ káyókáyó kìí sọjọ́ káyókáyó ọjọ́ kágbáwẹ̀ ni àwẹ̀ gẹ́gẹ́ nípìnlẹ̀ àwọn atásọ́ di káyókáyó àwọn fẹ́ fi takò àwọn atásọ́ di ìbànújẹ́ àwọn wa mú lọ́jọ́ ọdún léke kódà àwọn ẹlòmíì ò tún di ìdẹ́ran dùbúlẹ̀ tí wọ́n pa àwọn ẹlòmíì ìfìré ẹran àti inú léyà ni wọ́n tọ́jú wọ́n wà láwọn ó fi ṣe kayokayo ẹ ọlọ́mọdé ni wa o àbí ká lọ lè wádìí tàn àwọn kan mí bẹ́ẹ̀ kàn ń ṣe ní kálukú mọ̀kílẹ̀ rẹ̀ tá a bá mọ̀kílẹ̀ rẹ̀ yóò dájú rẹ̀ ni àwọn bàbá wa tí wọ́n ti lọ sábẹ́ kayokayo kọ́ wa ọlọ́mọdé àbá àforíjì wọn àwọn náà sì bínú gbé ìwọlé mú wọn àwọn bàbá wa sì rí pé lánàá ṣí àbúrú lóòótọ́ àmọ́ àwọn àmọ̀pé náà sì bínú orí ẹ̀rí kọ́ làwọn náà dúró lé lórí gbogbo dọ́tí yẹn bá ti lóun fẹ́ gbìjà islam lórí àìmọ̀ kan yóò tún máa dàgbà lóko àwọn fẹ́ gbìjà islam ní pé islam ò ní agbọ́dọ̀ ìdọ́jọ́ kátàrà wa ládàá ìdá ni wọ́n dára ládàá àwọn òwò àmọ́ ṣèdàkejì ń tẹ̀sí àwọn náà tún wá ta fún islam lọ́lẹ̀ ìdí islam sì lọ́lẹ̀ ní pé ọdún aṣọ kí náà dáa fi ṣe jẹ mọ́ ọ̀nà àdìgbà ó ní wọ́n pé àwọn ẹgbẹ́ sọ dọjọ́ ọ̀bànújẹ́ àwọn ṣé àtúnṣe ní àtúnṣe ní àhùmọ́lá àwọn ò ní tẹ̀lé wọn. àwọn ànáwó àṣìlò táwọn náà sọ dọjọ́ ọdún ká sọ dọjọ́ káyókáyó tí mùsùlùmí ó mọ́tẹ̀ láwọn náà. ìjábò láwa dúró sí àwọ̀ adúró sí ibi táwọn mẹ́bùwá Muhammad adúró sí sallallahu alaihi tó ní ká fọjọ́ náà ká gbà àwẹ̀ ibi àwẹ̀ gbígbà òun ló yẹ mùsùlùmí ọlọ́mọṣẹ́ àfihàn àti ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ ìdí rèé àmọ̀ sọ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó bá ti ń di ní ọjọ́ aṣọ àtọ́jọ́ lòdì ta ní yóò bọ́ sí ọjọ́ tíwìdì tọ́jọ́ mọ́ndé oṣù mọ́ndé ọjọ́ tá a sọ á ẹ̀jẹ̀ aṣojú kòkòrò ká gbàgbọ́ ọjọ́ náà ọlọ́mọṣẹ́ àfihàn fẹ́ kọ̀ọ̀kan وصلي اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا अब तक कृपया छोड़ दे